ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe kábíyèsí wọn bẹ̀rẹ̀ pẹ̀lú fámílì olórí Rónkẹ́ nítorí pé àti wọ́n ṣe dáadáa àti wọ́n ṣe dáadáa wọ́n support wọn wọ́n ní kábíyèsí bínú sí àwọn fámílì wọn nítorí pé lóòótọ́ royal family ni wọ́n ti wá ṣùgbọ́n ìwà tí olórí Rónkẹ́ ń wò wọn ò rí nǹkan kan èyí tí ó wọ́n ń ṣe tó kù díẹ̀ káàtó so kábíyèsí làwọn máa yọ wọ́n lóyè o ẹ̀yin èèyàn lé allegedly bá ni ẹ jẹ́ ká jọ gbọ́ ogbo gist tèmi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ni tí ẹ̀ ń darapọ̀ mọ́ Mashola Gist TV mo kí yín káàbọ̀ sí orí channel mi orúkọ mi ni Mashola mo máa ń sọ Yorùbá lórí channel mi máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè baba wa ní ilẹ̀ Nàìjíríà ẹ̀yin èèyàn létẹ́bà tí subscribe ẹ subscribe o so that tá a bá ti post any gist ẹ máa rí òkè òkè lọ́la yín á máa lọ́la yín ò ní lọ ìsàlẹ̀ láéláé bí kábíyèsí ṣe sọ wọ́n ní three days o àwọn ò ní anything ṣe pẹ̀lú àwọn olórí yìí nítorí pé wọn ò gbọ́ràn sí àwọn lẹ́nu wọn kọ etí ikún sí ọ̀rọ̀ àwọn láti bí oṣù mẹ́jọ ni kábíyèsí ti ń sọ pé kán lọ ralé tí wọ́n ralé tí wọ́n ní pé àwọn ò ní kúrò nínú palace yẹn ipe who is Queen Naomi tí ó máa máa sọ fún àwọn pé tí àwọn ò bá kúrò nínú palace wọn ò ní padà wá ẹ̀yìn ẹ̀yìn ọlé kì í ṣe nǹkan kékeré rárá nǹkan tí ó ń bí kábíyèsí nínú ni pé pẹ̀lú bí wọ́n ṣe fi ẹjọ́ olórí Rónkẹ́ sùn àwọn fámìlì ẹ̀ tó ṣe ni wọ́n ń ṣàìdè olórí Rónkẹ́ tí wọn ò bá olórí Rónkẹ́ wí tí wọ́n bìlíìfì pé oòtì nìkan ni wọ́n máa make kábíyèsí dẹ̀ ní rárá o kì í ṣọ̀rọ̀ oat ọ̀rọ̀ ẹ pé kí wọ́n kó lọ sí ilé tí àwọn nìkan lọ rà ni ipe kò sí nǹkan tó jẹ́ ọ̀rọ̀ oat ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré rárá wọ́n ní nítorí pé kábíyèsí ò gbà kí àwọn fámìlì yìí kan make oath wọ́n ní ṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí challenge kábíyèsí o wọ́n challenge authority kábíyèsí wọ́n ní kábíyèsí dẹ̀ fi ọ̀rọ̀ wọ́n fi gbá wọn ní orí ipe ṣé ìwà tí ọmọ wọn ń wù ṣòdà tí wọ́n ń fi ọwọ́ ra ọmọ wọn lórí àwọn pàṣẹ ọba ní àwọn àwọn ò dá lábàá àwọn nìkan lọ ra ilé kán wà ní ààyè wọn kán kúrò nínú palace ọmọ wọn ń ṣorí kokùn ó ń bá òun lérí pé òun máa rìtáyà sínú palace ni kábíyèsí ní enough is enough ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré rárá ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ pé ó yẹ kí Naomi ti padà wá sí inú palace pẹ̀lú bí kábíyèsí ṣe sọ pé two thousand and twenty-four yìí àwọn fẹ́ kí ìyàwó àwọn àti ọmọ àwọn padà wá sínú palace ṣùgbọ́n àwọn olórí yìí pẹ̀lú àwọn fámìlì wọn wọ́n ń fi ọwọ́ kan ọwọ́ àwọn ni wọ́n ń gbé ìgbésẹ̀ yìí láti má jẹ́ kí Queen Naomi padà wá sínú palace ṣùgbọ́n kábíyèsí dojú ìjà kọ wọ́n kábíyèsí ń frustrate wọn wípé rárá sẹ́ẹ̀ ìfẹ́ àwọn máa padà sínú palace enough is enough àwọn ti fún yín láàyè tó ẹni tí ò bá ti ra lé kó kẹ́rù ẹ̀ kó lọ máa gbélé fámílì ẹ̀ ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré o. wọ́n ní ìgbà tí àwọn fámílì olórí Rónkẹ́ wọnú palace tán wá rí kábíyèsí wọ́n ní suggestion tí wọ́n make ni pé kí wọ́n jẹ́ kí wọ́n múlẹ̀ kí wọ́n jẹ́ kí wọ́n búra pé safety Queen Naomi àtọmọ wọn ó máa guarantee ṣùgbọ́n kábíyèsí mọ̀ pé ẹnu àwọn olórí ló ti jáde sí ẹnu àwọn fámìlì wọn ẹ̀yin èèyàn lé kábíyèsí mọ irú ìyàwó ìyàwó tán fẹ́ wọ́n mọ̀ pé àwọn ìyàwó táwọn fẹ́ ìyàwó tó le ni wọ́n ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ ṣe le tó ọba ba lórí ohun gbogbo ni ìdí nìyí tí kábíyèsí fi ní pé oṣù kan gbáko àwọn ò fẹ́ ní ẹni tí ń ṣe pẹ̀lú àwọn olórí kan wà láàyè wọn káwọn náà wà láàyè ara wọn ẹ ti gbọ́ ti tèmi tọ́pẹ́ wọ́n ní dírìvà olórí Rónkẹ́ òun ló lọ fọ́ wind ṣèdè eh, olórí tèmi tọ́pẹ́ níbi tán páàkì mọ́tò sí báwo ni dírìvà ṣàṣàdédé lọ fọ́ tí ò bá ń ṣe pé olówó ẹ̀ ló gbéṣẹ́ ràn ẹ̀yin èèyàn ọlẹ́ gbogbo àwọn ìwà rádaràda yìí tá à ń bá lọ́wọ́ àwọn olórí kò bójú mu rárá and family tẹ ẹ wá tó yẹ kẹ kẹ kẹ bá olórí Rónkẹ́ sọ òtítọ́ ọ̀rọ̀ ẹ ẹ ẹ ẹ ẹ ń gbé wọn lẹ́yìn ẹ wá ń sọ̀rọ̀ ẹ pé kí kábíyèsí jẹ́ kán múlẹ̀ sọ̀rọ̀ múlẹ̀ lèyí gbogbo atrocity tí olórí Rónkẹ́ ti commit ẹ bá wọn wí ẹ sọ nǹkan kan pẹ ẹ̀jẹ̀ ló ràn ní inú vein kábíyèsí náà kì í ṣomi ṣé gbogbo nǹkan tí olórí Rónkẹ́ ṣe yìí ṣé ẹ̀yin lè gbà lọ́dọ̀ obìnrin kọ̀ọ̀kan kó ṣe bẹ́ẹ̀ fún yín ẹ fi iná jó ara yín kẹ́ ẹ wo bó ṣe rí nà kẹ́ ẹ tó fi jọ́mọ ẹlòmíì nítorí kábíyèsí ní sùúrù wọ́n ti go through a lot lọ́dọ̀ àwọn olórí wọ́n ti go through a lot ẹ wò gbà kan tí wọ́n ní kábíyèsí ní hypertension àwọn náà fún kábíyèsí hypertension wàhálà wọn pọ̀ ẹ̀yin èèyàn lé wọ́n ní bí kábíyèsí ṣe dá padà fún àwọn fámílì olórí Ronke ni pé no it's never be they need to get out of the palace and that one month is still stand kò sí ibi kankan kò sí nǹkan tó lè ṣe àwọn ò rí wọn fún oṣù kan ẹran tí ìgbà tó fẹ́ jẹun náà wọ́n ní kábíyèsí nìkan ya tébù wọn sọ́tọ̀ àwọn ò bá àwọn tí wọ́n rà lè jẹun ẹ̀yin èèyàn lé ah ìṣe nǹkan kékeré wọ́n pùṣe kábíyèsí to the wall ni o gist tá a gbọ́ ní ìta ní ká mú wá fún yín etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe like oníkan ìsàlẹ̀ àpò ní àṣẹ ọlọ́run òkè òkè lọ́lá yín á máa lọ please share this video like and subscribe god bless you all.